méjì tí ó kù nínú mu'awwidhatayn mu'awwidhatan àwọn sọ̀rọ̀ tí ọlọ́run sọ̀kalẹ̀ fún anáyẹ Muhammad sallallahu alayhi wa sallam láti wá ìṣọ́ fún bí aburú àwọn tí ó sàtì tó sì wá jẹ́ ìmọ̀nà fún àwa náà lẹ́yìn ìgbà tọ́lọ́run ti sọ̀kalẹ̀ fún anáyẹ sallallahu alayhi wa sallam. sọ̀rọ̀ yìí ìyapa ẹnu wà ní eré ẹ̀ lórí màkìyàtò ha àwọn màdàníyàtò ha gẹ́gẹ́ bá sọ fún wa nípa Suratul Ikhlas pé akada salafu fi makiyatiha aw madaniyatiha. sura yìí o sura tán qala ibn Mas'ud radiyallahu anhu annahuma laysata min suwari kitabillah. Ibn Mas'ud gbà yìí pé wọ́n yìí ṣe sura Kùránì ọlọ́run sọ kalẹ̀ fún anabi láti fi wá sọ̀rọ̀ nù ìjọ tí wọ́n sà sànà bí ọlọ́ba rẹ̀. ومن أحسن الطريق والدليل على غزارة فقه الإمام البخاري رحمه الله nínú ibi tó tọ́ka sí ọpọlọ àti òye àti ọgbọ́n àwọn olùmọ̀ eléyìí tó ṣẹlẹ̀ sí wọn bùkọ́ ni nígbà tí wọn bùkọ́ fẹ́ mú ọ̀rọ̀ ìdí màsúdì tí mi sọ ìwà wọn mú wá báyìí mo fẹ́ sọ̀rọ̀ yẹ kó má dá wàhálà rẹ̀ sáni àwọn yá báwo sàbí kan ṣe gbàgbé pé sóra kan ìṣẹ̀lẹ̀ kura ta tó sì wà ní kura wọn á mú hadith báyìí bínú káàbọ̀ wa lọ́dẹ lọ́wọ́ mi àwọn á sọ pé wọ́n bí bí mọ̀sálẹ́ òde wa ni àlẹ́ kẹta ṣé sóra ẹ̀ wà ń bẹ̀ wọ́n kàn mú rẹ́sípọ́ǹsì báyìí bínú káàbọ̀ wa pé kí làlàhùn. أن يقول وقد قيل وقلنا ما قيل wọ́n sọ fún anabi kò sọ kò sọ àwọn náà sì sọ fún anabi sọ àmọ́ ọ̀rọ̀ kún sábẹ́ alimam rahimahullah ibn hajar salami wọ́n nígbà táwọn kọ́kọ́ wọ àwọn òpin mọ bukori mi ò fẹ́ sọ àdìsí kó má dáwà láàrin àwọn àwọn àdìsí sufiyan bin ayé náà tó gbà wà lọ́jà ní ìfẹ́ sọ wọ́n lákẹ́ rọ́wà àwọn kan gba àdìsí wa lọ́wọ́ ẹ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ kí ni tó jẹ́ orí bẹ́ẹ̀ lọ́dọ̀ abdullahi masoud ọ̀jọ̀ ìtọ́jú orí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọ́n ní pé wọ́n mọ sísọ súra ìkàlẹ̀ àwọn wá rò pé bá níbi ṣe máa ń kà á tó yìí kan fi wá sọ̀rọ̀ àti fún orí ní sálẹ̀ ní kẹ̀kẹ́hàn sọlọ́lá rẹ̀ lára tí wọ́n fi nǹkan rinlẹ̀ fún wọn pé á ó dá wa lójú pé ara ayà kura ni òní sálẹ̀ ní bàtẹ̀ alẹ́ ìsọ̀rọ̀ àti sọ̀rọ̀ torí pé ànábi kọ̀ fún wọn láti máa kọ kura ní kalẹ̀ ní pílẹ̀ so ìgbà míì èyí tó bá jẹ́ hadith mo mọ̀ pé hadith ni àbí Qur'an tó apá kan apá ni ìdí tó fà á sí ìgbìmọ̀ tó ń sọ bẹ́ẹ̀ àwọn míì ní kì í ṣe pé ní sọ ni pé lẹ́yìn sáà lẹ́yìn sáà tá a ní kìtàbí láà pẹ̀lú ìtumọ̀ táwa fún ìtumọ̀ rẹ̀ ni wípé nípìnlẹ̀ wọn pa nǹkan kan lẹ́bẹ̀ẹ́ kò sínú kíra ọlọ́run títí títí tọ́lọ́run bá ti sọ kalẹ̀ fún anábì Muhammad sallallahu Alaihi wa sallam kó máa fi ṣe ìwásọ̀ kó o lè rí aburú tó bá jẹrẹ sí. alimọ̀ yẹn gbogbo ọ̀nà tó bá wò kó jẹ́ إن كان أن ابن مسعود يعتقد هذا فقد قال العلماء كما قال الإمام النووي رحمه الله أنه خطأ من ابن مسعود أجيني لأن الصحابة كلهم gbogbo sàdúgbò wa ta ajimaru ala kóni yìí má ní kìtàbí lahi subhanahu wa ta'ala gbogbo àwọn sábẹ́ ìfẹ́ náà kò wípé súra méjèèjì o súra kùránì ní látọ̀dọ̀ ọlọ́run tí wọ́n fẹ́ lọ́kọ̀ lé lórí ìgbà yẹn fárí ní bẹ̀ kọ́lé ọ̀yẹ̀kùn láhùn kọ̀tọ̀ id la yaslamu ahadun min al-khata illa al-anbiya fi salat àyàfà àwọn anábì ọlọ́run bá níbi mẹ́ta ní wọ́n ti fàṣì ìtàhámúl nígbà tó máa ń gba ẹ̀gbà látọ̀dọ̀ ọlọ́run wọ́n ní fàṣì wọ́n fi tẹ̀lé nígbà tó máa ń jíṣẹ́ fún wa wọ́n ní fàṣì wà fi alikabayi ò ní kó sí ẹ̀ṣẹ̀ tó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá láìláì mẹ́tẹ̀ẹ̀ta yìí màásùm ni wọ́n bẹ̀. wàlákì wàkọ́dí yòókù sí i wọ́n lè ṣàṣìṣe gẹ́gẹ́ bí yunus ní salatu wa wàlá takun kàtó àhìnrìn ìfúrúfì ìdínàdá owó àmàkùnrin tó ń tọ́ka sí pé látàkùn látẹ́fù àìlì nísìlá kọ́tọ̀ ì yunus alayhi salatu wa. wàdànù ìdáàbà mọ̀gọ́dìbà zọ́nà ńlá nàkùjọ́rọ̀ àlẹ́ yìí. eléyìí tó ń tọ́ka sí wípé àwọn ànábì ọlọ́run ọba nígbà míì wọ́n lè sọ̀rọ̀ kan wọ́n lè fẹ́ẹ́ ṣe sí kan ṣùgbọ́n wọn ò ní ṣe ìyàṣìṣe níbi nǹkan mẹ́ta ìlànà ọkọ̀ fi ta àmọ̀ ẹlẹ́ẹ̀kejì fi tẹ̀lé ẹlẹ́ẹ̀kẹta fi àtàbàyè kàmọ́kọ́ lẹ́nu lẹ́mọ́ tó wáá jẹ́ bẹ́ẹ̀ kí wàá tà nábì ọlọ́run kábìnrin màsọ̀rọ̀ mọ́mkín ayọ̀kì à wọ́jà àríwáyà kàmá fi at-Tirmidhi wan-Nasa'i wad ọ̀sánání àbùdáwù wípé ànábi sallallahu alaihi wasallam àwọ̀kọ́ fọ́nùlà bí suratul falak wà bí surati an-nas ànábi ti fi suratul falak kẹ́hàn ó sì fi suratul nas kẹ́hàn ń ta eléyìí riwayatun sahihatun an ashabi rasulillahi sallallahu alaihi wa alihi wa sallam nínú àwọn táwọn ibi tó sọ nípa sura yìí pé tàmátì musnad inda imam ahmad ànábi ni a. Ah, أنزلت إلي سورتان إنه لم يتعود في مثلهما أنزل إلي سورتان وصف سورة كالفون سورة ميجيكا òsìkí yẹn máa fi ń wá sọ́kò ní ọdún èṣù láyé kókó sọ́ra méjèèjì kúl a'udhu bi rabbil falaq kúl a'udhu bi rabbin nas òsìgbà taburú fẹ́ báyà téèyàn bá padà sí ní sọ́ra méjèèjì láti yàmà nígbà téèyàn bá ń kẹ́fì wípé ó jọ pé wọ́n ń ṣàtìyàn èyí tó jọ bíi sẹ́hẹ̀rù ó fẹ́ máa ṣẹlẹ̀ lára yẹn láti ẹ̀wọ̀n nígbà tí yẹn bá ń tẹ́sí wípé ó jọ pé ṣe ìtọ́ mi dá yẹn láàmú lójú ayé ni lójú ọ̀run ni anabi ni sallallahu alayhi wa sallam wọn jìlá tàlàyé sọ̀rọ̀ tání fàtàwà lóbìhìn wọn sọ sọ̀rọ̀ kankalẹ̀ fún mi o ẹ tàwà lóbìhìn àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ àwọn àyà rẹ̀ ẹ̀fí wá ìṣọ́ra fainahu lam yuta'awwal bi mithlihi àwọn bèbè kìí kò síbi téèyàn ti wá nǹkan tó fi ṣọ́ra láyé tó dàbí bẹ́ẹ̀ ìmọ̀ọ́dá kí ni ìdí tánà mi fi débẹ̀ àríṣàlá sọlá ìpìlẹ̀ sóra yìí wọ́n sàtì ànábì Muhammad sallallahu alaihi wasallam òní. ànábì ní ọmọ ọ̀dọ́ kékeré kan kánà lahu gùlámù yahudi yahudi lọ́mọ yìí wọ́n náà ní gbàláyè tí wọ́n wọlé ìgbà wọn ṣiṣẹ́ ìgbà wọn ṣe ń pé yóò padà lọ sódò kò káwọn náà ṣọ́ra ibi tí ànábì yìí ànábì mú jẹ torí pé ànábì jẹ ànábì Ọlọ́run àwa lè má mú jẹ kí wọn tó mú olè òtútù ó ti fi ní o tó mú aláṣọ tó látàrí bẹ́ẹ̀ yẹn wọ́n wá ṣọ́ra kì í ṣe gbogbo èèyàn tó bá fi ìfẹ́ hàn sí yàn ló jẹ́ pé àbí ó kàn wá pé káwọn bá yín dáná lé káwọn bá yín ṣe gbá èèyàn máa ń ṣọ́ra irú eléyìí kò yẹ kó ní àǹfààní sí inú ilé yìí kò yẹ kí eléyìí ní àǹfààní sí ẹlòmíì bíi pé à òun fẹ́ wá máa bá yín dirun ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ àyìnmáyé ilé ni wọ́n ti fọ́ látàárọ̀ àwọn kaba yìí ìyàwó tí ò ní wàhálà tẹ́lẹ̀ ẹnìkan ló fẹ́ máa bá wa jẹun nígbà tí ó bá dé onímọ̀ sí nínú ẹni tí wọ́n ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ owó ẹ̀kan mọ ọ̀nà tí wọ́n máa ń gbàgbà tí wọ́n fi dalẹ̀ onílé ó dà ń gbà mí gan látara hasadi ní pé ah ó sì jẹ́ mi mo wà ní oko tó wáyé látara hasadi ní láti padà sọ̀rọ̀ débẹ̀ náà lè ṣá ọ̀rọ̀ sára. so kí ló fà á hasadi ló gbé àwọn Yahudi hasadi gbé wọn hasadi tó gbé wọn yẹn wọ́n ń gbá gbogbo ọ̀nà láti bà nábì ló kọjá kò ṣeé ṣe wọ́n bá bà ló kọjá táwọn yẹn bá bà lò ó rí bẹ́ẹ̀ ń sọ nítorí wọn ní ìlú láti ṣe ni pé wọn rán ọmọ yìí pé kó lọ mú ẹni kan wá lára ànábì torí ẹ wọn bá ṣàfihàn pé wọn lè rí nǹkan mú lára páàtì èèyàn yìí máa ń le ó máa ń le gan yìí máa ń le gan wọn bá rí nǹkan mú páàtì èèyàn wọn bá rí mú báyìí yìí máa ń le gan tó wọn mú kóòmù ànábì ni wọn mú sọlọ láìpẹ́ náà kí wọn ànábì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n mú fóònù yìí ẹn tó rán ọmọ yìí wọ́n pè ní labid bin al-asab al-yahudi òun wọ́n mú fóònù yìí wá fún wọn wá wọn ò yẹ irun ànábì tó ń bẹ pẹ̀lú ọmọ náà wọ́n wá mú ìpòjì kan pàtó wọ́n so mọ́ níwájú àtẹ̀yìn wọ́n á fi irú ntúwọ́n ńlá lára yẹn wọ́n fi wé wọ́n kó àwọn nǹkan míì sí wọ́n á pọ̀ pọ̀ ẹ̀ wọ́n wá lọ àwọn fúnra wọn wọ ìsàlẹ̀ kànga lọ fómi lẹ́nu ẹ̀ wọ́n wá gé òkúta lé lórí nísàlẹ̀ kànga wọ́n wá jáde irun ànábì bá bẹ̀rẹ̀ sí ń rí jẹ irun rẹ̀ bá bẹ̀rẹ̀ sí ń irun rẹ̀ ń jẹ níbi pé wọ́n ń rí wípé àti ah, ló wá sí irun ànábì báyìí ó ti já mọ̀tàfáríkà ànábì bá wá jáde fọ̀yìnáwó yìí takọ́ ìyàrá ìlú ìfàkà náà yẹ fàlù ṣẹ́ wà lábẹ́ fàlù yóò mọ̀ dàbí pé mo ṣe nǹkan kan ní ìsìn mo ṣe nǹkan kan àwọn ṣé mo ṣe nǹkan kan ní ìsìn lọ́wọ́ ṣe. lórí ipá náà bí irú kó ń súnmọ́ àwọn ìyàwó tí wọ́n ní ò súnmọ́ wọn. anáwó yà sí ní sáhù alámi yà sí wa ń sùn kalẹ̀ alẹ́ sọ̀rọ̀ tó bá sọ bí ẹ̀ yóò lọ mọ́tíláṣí ó pẹ́ràn yóò tún padà mo ṣe nǹkan kan ẹ̀rú gbà nílé Muhammad sọ̀rọ̀ àṣọ. حين ما بين في هذا الحال النبي وابيه واسم فيها لعائشة رضي الله عنها جاءوا ملكان ملائكة méjì kan wá wọ́n á dúró sí Nàìjíríà wọ́n ní ah, a dúbàdù wọ́n á mú déwájú Ànábì sallallahu alaihi wasallam ànábì wọn ka kúl a'udhu bi rabbil falaq yójà ààrẹ kò ṣe min sharri ma khalaq yójà ààrẹ kò ṣe wa min sharri ghasikin idha waqab wa min sharri naffasati fil 'uqad wa min sharri hasidin idha hasad ànábì wọn lè jẹ olùhàrúurú lè rọ́bì náà apá kan sọ pé ń gbé kó ti kafálà sí lára ẹ̀bíà wọn ló ka ẹlẹ́ẹ̀kejì tán àwọn míì sọ kó tó pa rẹ̀ yá bẹ́ẹ̀ yẹn wọ́n bá mi zọ ẹ̀ fa ìfáàkà kúlẹ̀ àdìyí àná nàbí sọ̀rọ̀ ibi tí yẹn já kúlẹ̀ àná nàbí sọ̀rọ̀ yẹn àná ìjọ wa fa irun rẹ̀ jáde bẹ̀ wọ́n sọ pé ẹ̀ sallallahu alaihi wa sallam. ó jẹ́ pé èèyàn máa rí pé ìdán bẹ gẹ́gẹ́ bọ́lá ọmọdé sọ́nù Suratul Baqara ọlọ́mọdé sọ pé. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقول إنما نحن فتنة فلا تكفر omi pe ايرو ما جيت كفروني انتم في زمن ń ويتعلمون منهما máa yóò fọ́nrán ìkó náà bí ìbéyìí náà mẹ́rin ìwà zọ́ọ̀dì ara oògùn tí wọ́n máa ń fi sí wọ́n fi sí ìrìṣẹ́ ìdíláyé oníkan pín ọkọ àtìyàwó. so ẹlòmíì tọkọ rẹ bá fi lè ní àwọn ọlá kan tí wọ́n fi lè ṣe ákàdé ìwọ àbọ́kọ rẹ tẹ́ ẹ bá ṣíra yín gbọ́ yìí máa ń ka kólà àwọn olùdọ̀rọ̀bì fálà kólà àwọn olùdọ̀rọ̀bì náà. قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس قل أعوذ أنا بلي تعوذوا بهن إما واسع به فإنه لم يتعوذ بمثلهن وسي يمكن اللي بواسع كده بسورة جديدة قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس قل أعوذ برب الفلق قل إن شاء الله سميع وجه قلنا قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس pẹ̀lú eléyìí iṣẹ́ ọlọ́run bá sallallahu alaihi wa sallam ẹwu ọlá abánàbí ṣètò ẹwu bọ́lọ́run ṣe yọ̀ǹda pé kìkì ní òṣìṣẹ́ tó. tó ẹ̀kọ́ mi wípé tó o bá fẹ́yà gbàǹgbà wípé òfin ti ń gbé sí irú ọ̀pọ̀ tó ṣe hàn nàbí yìí sallallahu alaihi wa sallam wọ́n ṣàkà nàbí. innama nahnu fitnatun fala takfur wa yata'allamuna minhuma nítorí wọn lè fi tu ọkọ àtìyàwó ká nílé tí mo wá ṣáájú ilé ẹnìkan wà tájọ wọ mọ́tò tó jẹ́ pé ní tí wọ́n bá nu báàgì rẹ̀ ìgidì báyìí tó ti kọjú àwọn èèyàn méjì síra wọn tó ti kọ̀yìn wọn báyìí síra wọn wá fi aṣọ kan wé ìgidì báyìí méjì àwọn ọlọ́pàá ti mọ̀ so irú ilé ayé tá à ń gbé àwọn kan nígbàgbọ́ bẹ́ẹ̀ wọ́n wà bẹ́ẹ̀ kiri bí wọ́n ṣe ń tọ́lé ayé wọn nìyẹn ìlànà tí wọ́n fi ń tọ́ntọ́ nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí nìyẹn bí wọ́n ṣe ń rìn nìyẹn bí wọ́n ṣe ń jí nìyẹn bí wọ́n fẹ́ láyé wọn ni báwọn kan ṣe ń sẹ́yìn. òbí dáàlì tó bá jẹ́ bẹ́ẹ̀ ọkàn èèyàn ò lè balẹ̀ wípé gbogbo èèyàn yányá náà wọn lè ṣàfihàn kó mú ẹ ọlọ́run fẹ́ sọ ẹni o ọlọ́run fẹ́ sọ ẹni o kul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasiqin idha waqab wa min sharri naffathati fil 'uqad so sábàbù nùzúrù táwọn afa sọ yìí fún sórọ yìí sórọ tó al-falaq wa tó. الناس ọlọ́run bá sọ pé kúl a'udhu bi rabbil falaq ìwọ ànábì sọ wípé mo wá ìṣọ́ bi rabbil falaq mo wá ìṣọ́ pẹ̀lú ọlọ́run ọba al-falaq al ibn al-jawzi wa dhakarahu aydan al-imam ibn al-kathir fi tafsir qur'an al-azim wípé falaku àwọn sàhábà àtàwọn tàbí wọn tí wọn tù ìkíni tí wọn bẹ̀rọ̀ bíi falak àti wọn tún máa rọ̀bù àwọn tún máa rọ̀bù ó ní zu rububiya ala shay'in wa uluhiyyatuhu uluhiyyatuhu kéèyàn ó ní ìkápá lórí pé ó kó alikọ́lùkù sínú àrídùkù àti àtẹ̀bíyà oníyọ̀dẹ́ bá sọ pé àkídà tawhid rububiyya ntẹ́yẹ̀ rí bẹ́ẹ̀ pé à ń sọ pé huwa al-khaliq ar-raziq al-mudabbir. so òun ni khaliq òun tí wọ́n jẹ́ khaliq òun ni raziq òun ni al-mudabbir. so kúl a'udhu ọlọ́wọ́n tó bá fẹ́ wá sọ pé pẹ̀lú mi kúl a'udhu bi rabbil falaq sọ pé mo wá ìsọlọsọdọ ọlọ́wọ́n ọba bi rabbil falaq pẹ̀lú ọba alifalak àwọn kan ní alifalak ní yọrọ sọgbọn ọlọ́run ọba tó fa àsùnbà àjọyọ̀ ní alifalakọ gbogbo tí wọ́n ti tí wọ́n tí wọ́n tú ó tọ́ka sí ìṣekọ́ kò ṣe ìrìnṣe tí nǹkan jáde láti inú nǹkan tí nǹkan gbanú kankan jáde kó náà wàá hàn látara jíjáde gbogbo ìtumọ̀ yẹn tọ́ka sí. àsùnbùlù ó jáde láti inú òkùnkùn sílẹ̀ fi là ọlọ́run ló mú mọ́lẹ̀ jáde rọ́bùl fàlà ìfàlà kò bí mánà àti sọ̀bẹ̀ ọlọ́run ọba òwúrọ̀ kùtùkùtù ọ̀là àwọn èèyàn ti. àwọn míì sọ pé àlìfàlà kò bí mánà kúl àrùn bìbí rọ́bìl fàlà àlìfàlà kò bí mánà àlùkọ́lùkù kúlùhùn gbogbo ẹ̀dá ọlọ́run ọba pátá sọ pé mo wá sọ lọ ọlọ́run ọba ọba gbogbo ẹ̀dá kúl àrùn gbogbo rẹ̀ fàlà àwọn kan ní alifalako sijimun wà jubbun fi jahannam ìkòtò kan ní nínú náà jahannam ni wọ́n sọ pé mo wá sọdọ sọ́dọ̀ Ọlọ́run ọba tó dákòtò ìfún gbogbo ìdán pé kó má jẹ mi ò bó sílẹ̀ ibẹ̀ ni ó jẹ ilé àwọn òkú ìdán Ọlọ́run sọ wa ń lọ àwọn míì ní ara innaha shajaratun fin nar igi kan ní nínú náà tó ń jẹ́ alfalak àwọn míì sọ pé kullu man falaqa an shay'in kasubhi walhabba walhab wannawa gbogbo tó bá jáde látara nǹkan míì wọn náà pè ní falak níbi tó túmọ̀ sí pé ṣubú yìí ọba òwúrọ̀ kùtùkùtù yẹn ló fẹ̀wọ̀n jù nípa rẹ̀ pé. min sharri ma khalaqa min sharri ma khalaqa kó ń bí aburú nǹkan tí ọlọ́run ọba dá tá a bá fẹ́yàwó nínú sunnah Nabi sallallahu alaihi wasallam àbára nǹkan tuntun òun náà ní pé tó bá jẹ́ obìnrin obìnrin ló sì lágbára jù ká gbọ́wọ́ síbi náà sí ààrẹ ibi mọ́ńbàtú ṣáàrì ni tó ti bẹ̀rẹ̀ tí òun ti bẹ̀rẹ̀ níbí ká gbọ́wọ́ síbẹ̀ ká máa ní ìwọ lọ Allahumma inni as'aluka khayraha o ò lè dá nǹkan kó má lóore la oore tí ó sojọ lára obìnrin wọn bí ẹwọ lọ ọ̀kẹ́rọ̀ máa ń jọba ìtàfihàn àtòrí tó jẹ́ pé láti bí tó ti ń dà gbogbo yẹn ti kó papọ̀ sórí ẹ̀ ó lè pe orí aláwọ̀ kọ́ máa jẹ́ pé kó dàgbà tó dáa tán àwọn òbí rẹ̀ náà fi orí kó lọ́dọ̀ àwọn òbí rẹ̀ orí orí kó lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ orí oore kó níbi tó gbé orí oore kó nílé tí ó tó lọ orí oore kó níbi tí ó sùn orí oore kó níbi tí ó gbé wọ́n bẹ ọlọ́run jẹ́ kó orí jáde sí mi lára ọmọbìnrin wàá ó lè gbé mi ṣàbíyà aburú ti ń bẹ lára rẹ̀ wọ̀mí ṣàbù ń wà tọ̀ sọ́dọ̀ ọlọ́run mọ́jà kúrò ìjọdọ̀ ṣàbù má jẹ bẹ́ẹ̀ ṣàfihàn àtàbùrú pé níbi tí wọ́n lọ ilé ayé ìtínà tí ó kò ọjà burú yẹn dandan. nítorí wọn mú èèyàn tí wọn bá fi gbàgbé irú àtikáàrù báyìí wàlá yàrá ìmọ̀ ná ìlànà sà. pé kò ní pé òfẹ́ yàwó náà ni ọpọlọ rẹ ti wá lọ pé o mọ̀ wípé nǹkan ńlá ló fẹ́ mí ìsìn kò sì pẹ́ jù. ìwọ̀n gómìnà ìfowópamọ́ lọ́wọ́. irú ìwẹ̀ aburú kìíní lẹ́yìn ọ̀rọ̀ mẹ́fà. ó ní àyàmìlẹ̀ orí làwọn ìyẹn láti ṣe eré ìlẹ̀ orí ni kó má jẹ́ pé nǹkan mi bẹ̀rẹ̀ yẹn rẹ̀. sòkè yẹn gbọ́ wọlé fínà fíyàtì ha ìbí náà fíyà rẹ̀ báyìí. mọ́tò náà ilé nǹkan tuntun tọ́lọ̀ bá ṣe fún yàn ìyẹn mọ́ sí bẹ́ẹ̀ اللهم إني أسألك خير وخير ما جبت فيه أعوذ بك من شرها وشر ما جبت فيه so fún yìí eléyìí ìsọ eléyìí yóò sọ yẹn kó nu aburú tí ń bẹ lára rẹ̀ yóò sọ yẹn kó nu aburú tí ń bẹ lára rẹ̀ nǹkan tó lágbára ló wà láàrin ọkùnrin àtòbìnrin tó lágbára lágbára gá lágbára gidi gá tó fi ó lágbára gidi gan ló wà láàrin ọkùnrin àtọ̀bìnrin ó lágbára gan ni o lọ́n kó sọ abẹ lọ́n kó sọ àwọn àbúrò bẹ èèyàn lè fẹ́ àwòkó sórí lè fẹ́ àwòkó mọ́ sórí kò fà sábà bí orí ibi fún yàn kódà tó yẹ pé bí súwúrọ̀ oríire náà ni wọ́n gbé wá fún yàn ní ìdórí rẹ̀ wọ́n. Aisha ẹ yá gbé lọ bá ń nàró. fún di eléyìí kọ́ àtàwù káwá wáṣọ níbi nǹkan yẹn nítorí ṣe pàtàkì ni. so wọ́n ní ní sàbìmọ̀ kọ́lápọ̀ àwọn kan tún wípé ní sàbìjẹ́ ní ìmàkùnkọ́ gbogbo ẹ̀dá yẹn yẹn gbogbo aburú wọn èmi rìn láàrin wọn ni mò ń bá wọn ṣiṣẹ́ ní àjọ sọ̀rọ̀ ni gbogbo tí wọ́n fún plan burú láyé ọlọ́mọ jẹ́ mi ọmọ yọ gbogbo tí wọ́n fún plan fún mi wọ́n jù bá mi. àwọn kan ní ara nìṣẹ́lì máa kọ́ lápọ̀ àlè ìdílé ìdílé wípé ní sáré ìdílé pé bìkọ́sì ó ní áṣì sáré gẹ́gẹ́ bí sheikh abdulrahman bin nasir sẹ́yìn lọ kò sí ti ń jẹ́ orí gbúmọ́ kò sí ti ń jáde nílé ayé mọ́tọ́mọ́tì mú ìṣùkò rẹ̀ títí máa lè mú ìṣùkò nílé ayé kò sí ti ń jẹ́ kò sí ti ń jẹ́ aburú mọ́. ó túmọ̀ sí pé aburú kan ní tọ́lá wọn bá dá ilé ayé orí fìtínà wọ́n fìtínà wa ọlọ́njẹ́ aláàbò ọ̀nà fìtínà náà. àwọn kan sọ pé min jahannam wípé jahannam ni min sharri ma ومن شر الغاسق الغفق apá kan nínú àwọn afá sọ pé ìnáma huwa ìkọmà òun náà ni òṣùpá nígbà tí ó bá sósùkùn bá sú kirikiri bò òní jẹ́ àlùkọ́tà. ṣùgbọ́n àwọn míì sọ pé huwa najm ìràwọ̀ ni ń ṣẹ́rìí máa. ومن شر غاسق ومن ومن شر النجم إذا وقد àwọn míì ní ìnáwó lẹ́yìn òru ni tí ọlọ́run mò ń wá ìṣọ́ rẹ wò ní mo wá sọ lọ́sọ́dọ̀ rẹ wò ní bí aburú tí máa ṣẹlẹ̀ lóru. sẹ́ráfì wo ká tu ní òru àti ká tu ní òṣùpá òjọra because òru yẹn náà lòṣùpá máa ń jáde òṣùpá ìjáde lọ́sàn-án àti pé ká kú níràwọ̀ òun náà jọra wọn àsìkò tí lè dúdú òun náà làsìkò báwọn kan yìí wà ibẹ̀ náà ni àwọn oníṣẹ́ bí máa ń sábà fẹ́ lò torí àsìkò tó dáa jù kéèyàn náà dìde kéèyàn rí nǹkan kan sọ fọlọ́ kò tó gbọ́nú agbóhùn tèmi àsìkò yẹn náà dáa fún yàn ìwà sásìkò táwọn máa ń jí làsìkò tọ́lọ́run bá fẹ́ kéèyàn sọ kéèyàn jí ń tèèyàn àwọn máa ń jí ní awọ́lù lẹ́yìn ìpìlẹ̀ orí làwọn máa ń yí. ẹ bá mi kọ̀ǹtún àwọn ọmọ yìí. àsìkò táwọn máa ń jí ti wọn apá àkọ́kọ́ òun làwọn máa ń jí ọlọ́run nígbà tó gbafẹ́ parí níta tó jí iṣẹ́ wọn ò lè bá wa nítorí ọ̀hún káwá ṣe kákan wá sọlẹ̀ sọ́dọ̀ ọlọ́ọ̀bà náà ìfẹ́ wọn lè bá wa. wọ̀mí ń ṣọ́ọ̀rì rọ́ọ̀tìkì ìlàwọ́kọ́ àwọn tó wá tu ní ní ń rọ́ọ̀tìkì ń tọ́tù ní àṣàm yóò ní bàmù fún torí pé ìdáwọ́kọ́ bàtà ìzàwá kọ́bà lùmánà ìzàgọ́rù bá ti ṣà nígbà tó bá wọ̀ ó ṣe déédéé pé kàtọ́ wípé nígbà tó bá wọ̀ sílẹ̀ wá dúdú kirikiri táwọn òṣìkà fẹ́ ṣèkà wọn ọlọ́run sọ níbẹ̀ a lè gbọ́ ní wípé àsìkò yìí ni làbí ìbínú àwọn sọ́ọ̀bù ṣe gbogbo tó ṣe fánàbì sọ́nà máa ń wọlé rẹ̀ sọ́la torí ìròyìn tó ṣe ló tẹ̀lé wọ̀n ní sáré nàfàṣáàtì fèrè ọkọ̀dé àti gbogbo àwọn tí wọ́n ń ṣe nàfàṣáàtì tó tó tó tí wọ́n ti sàbúrú wọn tán tó tó tó kó máa rí báyìí fún lágbájá wọn lágbájá báyìí kó máa rí báyìí fún lágbájá wọn lágbájá báyìí o àwọn ò sọ pé kúlẹ̀ àrùn olùdọ̀rọ̀ bẹ̀rẹ̀ falà ọlọ́run sì gbé ọkùnrin àbúrò yẹn. ànàfàṣáàtì fèrè ọkọ̀dé ó jọ pé wọ́n ń sọ̀rọ̀ ọ̀fọ̀ tí wọ́n máa ń pọ̀fọ̀ sínú ìdè ìdè lọ́gọ́rọ̀ ọ̀gbà tí wọ́n ṣàbùrú wọn sábà máa gbé nǹkankan máa nǹkankan náà ni láti dè ànàfàṣà tuntun ìrẹ́kọ̀dé àwọn tí máa pọ̀fọ̀ sínú ìdè ewu gbọ́n sáré ní tòkalẹ̀ síwájú sallallahu alaihi wasallam àfihàn pé ewu ń bẹ lóko ló ń bẹ ni ọmọ ìjà tá a bá ṣètò àtàn á tún ṣètò àwọn ọmọ wa àwọn míì ń bínú wa débi pé wọ́n gbàgbọ́ wípé à wọ́n wá lọ ọmọ rèé lọ ìyẹn mọ̀ ṣàdúrà fáwọn ọmọ yẹn náà ìyẹn mọ̀ fà wọ́n lọ́nà tí ọlọ́run kò fọmọ mi ilé ọlọ́wọ́ o. Ah, ọlọ́run bá ń tọ́jú ẹ o. ẹ tó bá fẹ́ kẹ̀kẹ́ ara rẹ̀ pé ṣé nǹkan òṣìṣẹ́ ń báyìí ìgbà táburú bá tẹ̀lé sí mùsùlùmí gbogbo ọkàn rẹ̀ ṣe wọ́n òun ni the next verse. ṣé ìmọ̀ ń dùn mọ́ abúwa indifferent tó bá wà indifferent nǹkan ti ṣe ọ́ náà ni ẹni mùsùlùmí tí aburú bá ṣe ó gbọ́dọ̀ pọ̀ tì yẹn. láìláìlá aburú ṣe á ah, ọlọ́mọdé aburú ṣe kò sì gbọ́dọ̀ rí bíyàn ni. wàmí ṣàgbé nàfàfà ti fi ní kọ́lì lẹ́yìn náà ọlọ́mọ sọ pé wàmí ṣàgbé àti ní ìdá àṣàdì kan ní túmọ̀ sọ wípé mo wá ìṣọ́ àwọn afáàkàn ní ọlọ́run bá tó lébi bó ṣe lágbára tó èyí tó lágbára jù bẹ́ẹ̀ ọ̀nà alhasad bí bó ṣe kéré tó padà èyí tó lágbára jù bẹ́ẹ̀ ọ̀nà alhasad mo lẹ́bùn kékeré kan mo rò pé kásá àǹfààní bẹ́ẹ̀ ta nínú àwọn afá àlùjáyé ó ní síra tó ń pè ní rafael jayi táwọn kakójọ fún wọn á dúró nípa hasad ń tí ń rí ní àtúwò sàlàyé alhasad ìṣẹ́ni tó sì sàlàyé ẹ̀ tó dàbí ẹni èmi ni mo sọ mo ka síra ẹni ọkọ yìí díẹ̀ àlàyé yẹn yí ilé ìkówọnú ó sọ ní pé ẹ ẹ ilé hasad kọ́mọ láàrin àwọn kò kì í àwọn ọmọ ta wọn ní hasad ara mi ẹ̀rú tó kò kọ́mọ̀ láàrin àwọn aláìmọ̀kan bó ṣe kọ́mọ̀ tó láàrin àwọn àfa wọ́n ní kọ́búrò lè hásájì sí sùdúrì ìfúlàmà nígbà tí hásájì kú igbá àwọn àfa ni wọ́n ṣe ẹ lọ yunifásitì ẹ hásájì láàrin wọn síra wọn tó bá wà ní dìpámẹ́ǹtì ó ti pọ̀ jù. àjáde ìlú wọn sọ wípé ẹ rí pé wọn pọ̀ láwọn kóníkódà alhassadi òrì kápítọ̀ ọ̀fíìsì ọ̀lẹ́sìn nínú àwọn èèyàn tó dáa àwọn ọ̀nà ẹ̀fà ni wọ́n sọ yìí àwọn tó gbé àwọn ẹni rí àwọn ọ̀nà ẹ̀fà ni wọ́n sọ yìí kí ni ìdí kí ló wọ̀ ẹ́. ó ní ẹ̀rí pé fásitì èrò kó pọ̀ tó nílùú àwọn alábàágbé ni ásà ni wọ́n máa lágbára jù àwọn neighbors ra wọn kí ni ìdí jáì tí wọ́n ń sọ ìdílé ẹ̀kọ́ kan. nínú tíra rẹ̀ yìí ó ní fásitì fi sọ́dúrì kìtàbí ìfẹ́ alhassi wọn máa ti àtẹ̀tí ń ṣe àṣàdì àtẹ̀tí wọn ṣe àṣàdì rẹ̀ ó lòun ní mọ̀ràn fún wa. wọ́n àbá lọ́wọ́ lọ́kà sàlámàtà á kọ́lọ̀ kó máa ń fún ọ ní àsàlámà ní sàdúrà bẹ́ẹ̀ tó kọ́ lẹ́tà sí pé ẹjọ́ ìsàlàyé àṣàdì fún wa. wàhábà lọ́wọ́ lọ́kà sàlámà ọlọ́mà fún ọ ìlàkùnrin ewu wàdà màláka karọ́ọ̀mù àpẹẹlẹ iyì kọlọmọdé òfin ọlẹ láyéláyé wàrọ̀zákọ̀ kásìkọ́ọ̀mù ọlọ́mọba fún ọ nídìí òtítù wọ̀dọ́fà àǹkàmìnàdàm àṣìṣe tí wọ́n jẹ́ òní àbámọ̀ pé á ah, ìbá tí wọ́n ti báyìí ọlọ́mọdé òtẹ̀lẹ̀ sí ọ. jáàyè ń sàdúrà bẹ́ẹ̀ nìyà ó ní katabta ilayya ayyadaka Allah tẹ̀sán hasad mahuwa ó ní kí n sọ fún ẹ nípa kí ní jẹ́ alhassad wàmí aina huwa ibo ló ti wá gangan ibo ló ti wá bẹ̀rẹ̀ wàmọ́ dẹ̀lú ìlú hù kí lè rí i pé lágbájá ní àtàdé pẹ̀lú ní sẹ́ńsọ̀ yìí sàdé ń bẹ lọ́kàn rẹ̀ òun jẹ́ lè mọ́ wà fàálù kí làwọn ṣe síta mọ̀ rí wà kí n fà tá mọ́rọ̀ hù bóòlù ó ti mọ gbogbo ohun tó tọ́ka sí àtàdé wà àwàlàwù tó bá yí ní sùúrọ̀ kan sí sùúrọ̀ míì kódà pé ẹni tó ní hasadi máa ń ṣàdúrà fún ọ <laughs> ó dà fún yín ẹ sì oríire bóun ni ó sì rí gbá hasadi wà nù àdúrà yìí náà. ó ní ẹ̀sán tó lágbára ni o wàbí máa yú ọ̀rọ̀ fùzọ̀ hírù bóun ni ẹ ṣe lè mọ àwọn àtọ́kasí rẹ̀ wàmàkùtùmùhù àti tó jẹ́ pé kódà ẹni yẹn tó gbìyànjú àti fi pamọ́ òjò hàn sí yàn. wàkẹ́ ìfà yóò la màjúwòlù fóònù yẹn ti lè mìín tó yẹ kó kó hàn gan kódà tẹ́ ń tó ní wà màálùmù abẹ́ ń tó ní gan ti mọ̀ pé àṣàdé ah, ṣe mí mò ń ṣe àṣàdé lágbájá ẹnìkan tí wàá bá mi kí kí n jọ àṣàdé lágbájá ti wọnú ẹ̀mí o. Allah ilaha obìnrin lẹ́yìn náà pé ah, òun ṣe àtàjẹ rẹ̀ òun dẹ̀ mọ̀ bóòlù ṣe lè bọ́ mẹ́ wàláyà lọ́wọ́ ti yọ mẹ́. òun náà ló padà wá lóta pé á ah, àgbèrè ó wọ́ọ̀kì fún mi. torí pé àwọn nǹkan tó wò pé oore ní fẹ́mi yẹn mo bá rí i pé à ah, ti wá sórí wọn náà dẹ́rù lọ́wọ́ fẹ́mi yìí òun náà wá rí i pé àti ìjẹ́ sórí gan-an àmọ́ inú mi dùn fẹ́ mi ẹ̀ látijọ́ náà ẹni ẹ tóbi lójú mi gan-an torí pé jáì sọ yìí pé kò sí tó ba ẹ̀sìn èèyàn jẹ́ tó wá fàdí ẹ bá gbọ́ nǹkan tí inú ìjọ tó sọ ń parẹ́ nínú zabin masir ó ní à kó lọ́wọ́ sàdé sí ní ilé tó bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ó ní awọ́lù zambin ó sì yọ lọ́hùn bíi ìfẹ́ àrùwọ̀ fi sàmà ẹ̀sẹ̀ tó ń kọ́ fi sẹ́lọ̀ ní sàmà àtàbí ni ìyàtọ̀ tó lórí ilẹ̀ ayé náà ẹ̀sẹ̀ táwọn bá tóbi ṣe ọlọ́run àtàbí ni. Ibi ṣe ìtọ́ ni sọ fọ́ náà ni pé ah, ó ṣe akúrí kan lẹ̀ tó lè tó dá látara àmọ́ àmọ́ ìgbà tó dá náà ó tán. Àtàbí Adam babaláwo Adam tó ṣe náà nìyẹn ó sì sórí gbígbé. Ah, inú ìjọ ìjọ sọ pé ẹ̀ náà wò asọ́rọ̀ àfi díìnì mọ́rìkì ó yára tètè destroy ẹ̀sìn fún yàn ju bí iná ṣe máa ń jó igi tó ti gbẹ lọ ẹ̀kú igi tó gbẹ tẹ́ bá sáná ṣe àbáwọ̀ parun tó ti gbẹ tí wọ́n bá mú yóò máa múra wọn lọ ní ẹ̀yẹ́ máa wùrẹ̀ sí aláàmọ́ tí wọ́n bá ti mú díẹ̀ báyìí tuntun. ó ní àṣàbí yára ba iṣẹ́ yòókù jẹ́ ju iná yẹn lọ. wọ́n á rò pé nǹkan kékeré ni àṣàbí wọ́n ní láyọ̀ kúrò jásàdù bá ní ádámù ní hasadin ìyẹn ló wá jókòó tì. wàmọ́ dẹ̀lílu wàfáàlù wàlímà sọ̀rọ̀ fún ìlànà yìí àtisárọ̀ kí ló dé tó fi pọ̀ láàrin àwọn àfa nínú mi fi ju ala kò pọ̀ tó bẹ́ẹ̀ láàrin àwọn aláìmọ̀ kan bó ṣe pọ̀ tó láàrin àwọn àfa àwọn àfa mẹ́rin márùn-ún lè jókòó tira báyìí ní wọ́n ń rò síra wọn níbi ọ̀rọ̀ ẹgbẹ̀rún ọgbọ̀n competition bẹ́ẹ̀ ibi títí máa bẹ̀rẹ̀ ní competition lórí ọ̀rọ̀ ayé yìí sì sọ ìtọ́ ọlọ́run ló pọ̀ jùlẹ̀ ayé yìí náà níta ni wọ́n ń dákọ̀ ta ni wọ́n ń pè ta ni ń sọ̀rọ̀ ta làwọn èèyàn ń gbọ́rọ̀ rẹ̀ nítorí ti bẹ̀rẹ̀ nù. ẹni tó ní kálukú máa bẹ́ ẹnu tó máa bẹ́ ẹnu yá ẹni tó ní kó sọ̀rọ̀ tó tẹ́ni kálukú sọ̀rọ̀ lórí tàlíkọ̀ mutahasidun mutahasidun ẹ̀ka mo kàn ń parí kékeré kan lórí ọ̀rọ̀ ẹ̀ ẹ́ àlàyé rèé lórí eré tí wọ́n ṣe tàlíkì náà òun náà rò pé o fẹ́ wọ́ mi lójú àwọn èèyàn o lè rí wọ́ lójú àwọn èèyàn ẹnìkan ò ní tiẹ̀ bẹ̀rù ọlọ́run pé èmi ò sọ̀rọ̀ mo bọ̀ yín. jáìbù kí ló dé tó fi pọ̀ láàrin àwọn lima sọ̀rọ̀ fil ulama'i akthar minhu fil juhala wàlímà káfíọ̀rọ̀ fil àkùrìbá kí ló tó jẹ́ pé àwọn èèyàn tó bá súnmọ́ra ní ásàdì máa ń pọ̀ jù láàrin àwọn wàkọ́là fil bu'ada tó jẹ́ pé kò sí pọ̀ láàrin àwọn tó bá jìnnà síra wọn àwọn tí wọn bá súnmọ́ra tí wọn máa rí kankan rí àwọn lẹ́ẹ̀kan ẹ̀ ní rí fún wọn sọ́sọ́ ṣùgbọ́n àwọn mọ́mí lágbájá àti mọ́mí lágbájá ọ̀rẹ́ ni wọ́n àwọn ọmọ wọn àwọn eléyìí mọ́ bẹ̀rẹ̀ asáàdì wọn gbà táwọn ọmọ ẹkìnì kan bá bẹ̀rẹ̀ sí flourish yẹn ni wàhálà tí wọ́n bẹ̀rẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé aburú ńlá ni aburú ńlá oníṣẹ́yìn máa sọ fọ́mọ pé òòrí lágbájá ni nítorí dási lọ́kàn nǹkan ńlá ni nǹkan ńlá rẹ̀ ló dási lọ́kàn a òòrí lágbájá ni ó bì pé wọ́n ti gbó lágbájá rẹ̀ ní pé ọlọ́run ti sọ̀rọ̀ ọlọ́run ti sọ̀rọ̀ fún ọlọ́run ti sọ̀rọ̀ tẹ̀tẹ̀fẹ́lẹ̀. kí ló gbà níyànjú dáadáa fún àti dáadáa sí dáadáa ó lè ní pé kọ́pì ẹnìkan sáwọn ìfojú eléyìí. àmọ́ hmm? ṣe dáadáa wọ́n náà tiẹ̀ ṣe oṣù kan kó ṣe kíníkan kì í ṣe competition. tí àṣàlì bá wọ inú ọkàn yín láàrin ẹ̀yin níbọ̀ ẹ lè rà gbu ọdún kẹsùn mọ́lé. ẹ bá rí àṣàlì gidi ẹ ní èso mọ́lé. ǹjẹ́ ẹrù pọ̀ ọ̀sá kan tẹ́ ẹ bá fẹ́ dáná ẹ tilẹ̀kùn tuntun ǹjẹ́ tí ẹ bá jẹun tó ń jẹ́ ẹ tó máa fi ibi gbá wọ́rọ̀ pé àjẹun o àjẹun o hasad ọlọ́gbàgbà. ó ní wàkíńfà dábà fi as-salihin aw dubba fi as-salihin akthar minhu fi al-fasiqin kí ló tó jẹ́ pé ń bẹ àwọn èèyàn tá a ní àwọn alẹ́sìn àwọn ganamọ́ ní asàdì àwọn ọmọ àtàgé ń dá asàdì kódà àwọn táwọn jẹ bọbọ wọn wọn fi nǹkan han ara wọn kíákíá ju àwọn brothers lọ ìdáwùjá náà ní àwọn bọbọ ẹ ìjọlùfọ gbára pé àpàdé òun lágbájá òun ò lè filẹ àpàdé òun ẹ sì láwọn brothers tí wọn fi ó wá ti já sí kílẹ̀ kan wá gbogbo ẹ ṣàlàyé kí ni ẹ fún wa yóò ní àhà ó ní bó ṣe jẹ́ lóde kílódé kílódé pé àwọn bọ́bọ̀ wọ́n lè tẹ owó síra wọn wọ́n fi sọ̀rẹ́ àwọn brothers alùsùnà tí wọ́n tanra wọn jẹ lọ́dọ̀ rẹ̀ ìjọ tó ti gbé sòkòtò sókè tó ti nínú mọ́ ló ti gbàgbọ́ pé ẹ̀sìn ń da gbogbo èèyàn lọ ìbá kò sí yàtàdì ìjọ tó ti gbé sókè ọdún gbà á ah, máa ń sọ̀rọ̀ kìíní kan ní tó sì kù sí ìdọ̀tí tí ń bẹ lẹ́mìí ẹ̀ ìdọ̀tí tó tóbi nìyẹn ó sì ti ta ara rẹ̀ jẹ́ ó ta ara rẹ̀ jẹ́ lórí èṣù kan jẹ́ ni ọ yóò wà ní gbòòrò yóò gbogbo àwọn ẹ̀ báyìí fojú kan àwọn gbà òní ò gbà náà. ó kàn páàsì yẹn ni ó lè fẹ́ẹ̀lì tó jù bẹ́ẹ̀ lọ. ìlàwẹ̀dà òun tó ní irùngbọ̀n. ẹ wàá rò pé àbí irùngbọ̀n ni wọn kọ́ sí ju rẹ̀ lálùkẹ́ àmọ́ ẹ̀. ẹ̀ kò tí ì fi wá sí ilé ọ̀run yẹn pé tó súnmọ́ jù ní ìlú ọ̀dọ́ ẹni ìdìbò sọ̀rọ̀ gbọ̀dọ̀ báyìí. ẹ wàá wo ẹ̀sẹ̀ míì tí ń ṣe bí àṣàdí bí yíkí dí ẹ ẹ wàá wo omi pé ó dàbí pé eléyìí ò ní ti rẹ̀ lẹ́kẹ̀ẹ́ àwọn. èyí tọ́lọ́wọ́n bá tẹ́ tọ́lọ́wọ́n fi kíní iṣẹ́ àdánwò fún ẹdúpẹ́ fọ́lọ́wọ́n bá wọ alhamdulilayi rabbil wípé ẹ kó sí lónìí òtún wọn wípé ẹ lè kó sí lọ́la o wọ́n mi ń ṣàwé hàn sí ìlà hasad ó ní wàlá hasad ó rí hasadi wàlá hasad ó rí hasadi àbùkọ́ka lọ́ọ̀hún kọ́lọ́n bá ń sẹ́ ọkùnrin dáadáa dáhùn àìsàn kan ní o yóò ní hakùn jẹ́sàdì yóò yóò àkóbá tí ó ṣe fún èèyàn gan òní gbádùn lọ́dọ̀ bá ti wà lẹ́yìn. wọ̀nyí fídíò ìwú dídá ní máa ba ìfẹ́ jẹ́ kò sí ẹni tí ó nífẹ̀ẹ́ èèyàn jẹun láyé tó wàá mọ̀ pé ẹni yẹn ń tàmọ́ náà kọ́ ló ń gbọ́ orí tó wà lọ́wọ́ ẹ̀ kò bá àmọ́ tàmọ́ náà kó fún un ọ̀nà mẹ́ta lè wọ́n fi máa hásàdì káàbùrú ṣẹlẹ̀ síyàn kó dùn mọ́yàn àbí kéèyàn wọn fi ìwé kéèyàn fi lè nífẹ̀ẹ́ pẹ̀lú ẹ̀ ó nọ́mà àbí kéèyàn wò pé kọ́lọ̀ ń gba orí pò lọ́wọ́ ẹnìkan kò fún un àbí kéèyàn máa rò pé orí kọ́lọ̀ ń fún ẹnìkan ẹni òdì sáfẹ́ yá ìwọ tó jẹ́ pé nǹkan báyìí báyìí báyìí yẹn à ẹ́ wá ń ṣiṣẹ́ ní chevron ó ga ọ àwọn tásàdé máa ń gbà wọlé ni obìnrin tí ìtọ́jú tí ìtọ́ nǹkan kan tí kan bá tiẹ̀ lọ òní kódà kò lápọn kò tún á kéwú púpọ̀ gan yóò sì fẹ́ lọ́kọ ọlọ́run sàánú ẹ̀ nínú tó dáa jù láwùjọ ní òfẹ́ o wọ́n tó wá háyà láyà kéwú tó ṣe gbádùn ìsàwó ó wà bọ́ sọ́wọ́ bọ́dà kan tí ó nà tiẹ̀ bàjẹ́. tí o bá fi lè padà síbi kọ́dà yóò ṣe hasad njẹ́ sọ ni pé irú àwa ìlú yẹ kí lágbájá fẹ́ ẹ̀ àwa ló yẹ kó fẹ́ sí wa lọ fẹ́ sí wa lọ fẹ́ lè ọlọ́run sì mọ bí fẹ́ ń pẹ̀ǹkà rẹ̀ ara làwa wo inú ba tòkòtò làwa wo ọlọ́run tó wo ọlọ́run wo nǹkan míì tó jù bá ń lọ ọlọ́run wo ìdí ìdè ààfù wa sí gbogbo tá à ń ṣe kí ni ó fà á kí ni àtẹ́bọ̀gbọ̀lá awọlẹ̀ rọ̀ yìí tó fi ṣe tó ṣe. وإنه لا يتقبل من أحد من الأولين والآخرين إلا ما كان له وكان خالصا له سبحانه وتعالى قال ويفسد الود وعلاجه وعلاجه عسير ń tí ìwòsàn áfàdí ó lágbára o àti kí ọ̀rẹ́ ó lè o ó yà kó nbẹ tó sì kó o ẹ̀yin wọn ń ṣe iṣẹ́ gidi gan ni wọ́tọ́ ìbùhù dọ́jà o wà wúwa báàbò gọ́ọ̀mẹ̀dìn wà ámúrú mùtàázìr wà mà zọ́ọ̀rọ̀ nínú fàlà yìí dáwà wà mà bàtọ̀nà nínú fọmọdà wíìlì sí àyínà àfi àná ولذلك قال النبي صلى الله عليه وسلم دب إليكم داء الأمم min qablikum alḥasad walbaghdọ. rọwà alḥasan rọwà ayé alḥasan wọn gba alábùdó hasan al-Basri kókó wípé alḥasadu asra'u fi diini min naari fi hatabi liyaadi asadu tó kàtó fún ẹ wípé ẹ asadu ó yára kó báyàn ju iná sí àwọn ẹ̀ àní igi tó ti gbẹ lọ. wàmọ́ àtàlmà ṣe min hasidihi ilá min kíbálì fadlillahi ẹ̀ńdàwó kò sí ẹni tí ń fi àṣàdé yẹn kà bí ọlọ́run bá kẹ́ ni yẹn kò wá tẹ́ lọ́rùn kò tẹ́ lọ́rùn pé kírísítọ́ lọ́run fi kẹ́ lágbájá ẹni kírísítọ́ lọ́run fi kẹ́ ń di inú kò dùn mọ́ ó wò gbogbo bó ṣe ẹ̀kọ́ lọ́run gbé gbà kọ́ ni ẹ̀ ìwọ náà lè gbé pàtìjì ọlọ́run bó ṣe ń fi hàn àbọ́lọ́run bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ kó fún wa pín nǹkan kó ní ọlọ́run bá kò tó pín ọlọ́run bá yàní òun fi àbùkù tì sọ́dọ̀ ara rẹ̀ kì í sọlọ́ ipe ìwọ ló ní làákàyè tó mọ bó ṣe kọ́ lọ́n pọ̀ jùlọ pé à ah, ní tó ń sọ yẹn o ìṣe bàbá ńlá bàbá rẹ lónìí o ọlọ́run ọba ló ní nǹkan tó pẹ́ yẹn o ọlọ́run ló ní láti òkè rẹ̀ nísàlẹ̀ rẹ̀ ìdíkẹ́ kìíní kan bẹ tó sọ pé à ah, ó wá pẹ́ tèmi mọ́ fún un. ọlọ́run ló pín nǹkan yẹn o wọ́n dẹ̀ rò pé mo ṣe pín yẹn kò yẹ kó fún lágbájá pé ó ti wá fún ti ní tàmẹ̀dù ọlọ́run ní tuntun rẹ̀ ni àtọ́jọ́ ọlọ́run nìkan ní tuntun wa ọlọ́run sì mọ̀ dídí pé bó ṣe pín nígbà tó pín àsìkò tó pín bí ó ṣe ń bẹ́ ni yóò ṣe ṣe pẹ̀lú ẹ̀. Ah, sọ̀rọ̀ wo ni sọ̀rọ̀ ìnáwó Ibrahim. أم يحسدون الناس على ما آتاهم الله إيه؟ نساء نعم أعوذ بالله من الشيطان الرجيم أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما أم يحسدون الناس على ما آتاهم الله من فضله fẹ́ǹsì àṣàjì يكوي orí tá a ṣe fún àwọn èèyàn nínú ọlá tiwa tìṣọ́lá ولقد آتينا آل إبراهيم لقد آتينا آل إبراهيم الكتاب والحكمة ولقد آتينا آل إبراهيم الكتاب والحكمة أولا فون نبي إبراهيم fẹ́ǹsì àfàdé rẹ̀ yìí o àwa la fún ní alkitab asòfin àkàlẹ̀ fún àwa ní ọgbọ́n. a ti fún wọn ní ọlá tó tóbi gan ya para rẹ̀. wà á tẹ́yìn náà فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا níta fún àwọn ànábì ọlọ́run ọba yìí o àwọn tọ́lọ̀ ń pè ní àtúndó níbi àwọn tí ò gba ìsálà ànábì ní sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá àwọn afáàsì sọ wípé eyín tó kó bá Ubayy bin ẹ̀yàn Abdullahi bin Ubayy bin Salul tí ò fi gba Islam nǹkan ọ̀kan ó gbọ́n gan-an Abdullahi bin Ubayy bin Salul Salul gbágbá ànábì wa dé Mọ̀dínà kó nàbì tó dé ọ̀rọ̀ bá tẹ̀lẹ̀ tíjà bá tẹ̀lẹ̀ onímọ̀ parí ẹ̀ kí wa àwọn yẹn wọ́n respect ọpọlọ rẹ̀ gan ah, ẹni gbẹ̀ngàn o abdullahi bin ubay ọ̀gá àwọn mọ̀nàbí kí tọ́lọ̀ ṣe pé ìmọ̀ wọn gbẹjọ́ wáyé parí ẹ̀ sábà sọ̀rọ̀ kan oníyanjú ẹ̀ ayé na abu mahi oní parí ẹ̀ oní oníyanjú ah, ẹ̀ oní parí everything ó dọdọ rẹ wọn ẹjọ bó ní káyọ síbáyìí àwọn èèyàn wọn rè ṣèṣe ọpọlọ ẹ láà lágbájá ìṣọpọlọ látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ ayé ó mọ dọdọ rẹ ọpọlọ a yóò ní ẹjọ mi ti dọwọ síbá àtúntì jọra rẹ lójú gbàtà náà yóò wá dé agbára ọpọlọ yóò ká ti tẹ́lẹ̀ òun mọta sọ yìí ẹjọ rà mẹ ẹjọ rí mọlẹ ká òun mọta sọ yìí ọpọlọ wò ó mọta rẹ jẹ àti wá gbà pé inú tó wá tó ni ó sọ ìmọ̀ láti. ànábì wa ló fojú rẹ̀ sun àwọn àǹsọ́ọ̀ sallallahu alaihi wasallam ah, mo ń kẹ́sìn kankan lára Ubayy abdulayi Ubayy bin Salul tí kò gbá tá a wọn ni ànábì mo da ẹ lọ́wọ́ máa sàn ní àwa ti mọ̀ kánà kọ́bùlà màdí kó tó dé onímọ̀ ṣáájú wa àìsọ̀rọ̀ láì rí ní ìsìn gbogbo ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ ayélujára rẹ̀ mọ́ ọ̀dọ́rin là ń wá. wọ́n rò pé irú ànábì wo lọ pé wọ́n ní síbẹ̀síbẹ̀ kò bá bẹ́ẹ̀ ń tẹ́ ránkì pọ́lọ́pọ́lọ́ because ànábì mọ ànábì yẹ pẹ̀lẹ́ àwọn èèyàn. sísá ni pé òòsà lè fi ààrẹ wé ni ànábì ọlọ́run lè fi òòsà lè ààrẹ wé ni àbí. ó mẹ̀ntẹ́n fásitì rẹ̀ ó hàn ká ló ṣe é ṣe pé kọ́lọ̀ wàláì làbẹ ìyẹn lè gbé fún ẹ tí wọn lè ṣe ètò sọlẹ ṣùgbọ́n náà ló tú sí ní kéde ìjà nàbí ó sì gbọ́dọ̀ má ṣe gan Ọlọ́run sì mú wọlé nàbí Ọlọ́run wọn ní hápàdé ló sún díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi di mọnàfíì tí fi ń wá bí òní kó ní kí ni o fi jábọ́ nínú ọlá nàbí káàdì ìrẹsì ẹ̀túnjọ́ kan pé nǹkan dọ́gbọ́n fún wa náà ni. láìláì ọ̀la mo mọ̀ sọ̀rọ̀ rọ́ṣà nínú ìmùnàfíkì ọlọ́run sì yọ ọmọ rẹ̀ kú ọ̀bẹ ọlọ́run yọ ọmọ rẹ̀ kú ọ̀bẹ ọmọ rẹ̀ ò tẹ̀lé lórí ẹ̀ ṣé bàbá àṣàbí ni. ìgbà tí wọ́n tí wọ́n ṣe ṣùtá ìmọ̀ bọ̀kọ́rí tó fẹ́ kú ó dún bọ̀kọ́rí gan-an ó ní ìnáwó yà ṣojú ní àlà ẹ̀mí àtàní ọ̀lọ́ ibi ìṣèyá rẹ̀ ẹ̀yìn tí a sàdí lórí ìmọ̀kátọ́ náà bá fún mi ni ó ní wàlẹ̀ ẹ̀mí rízì kan mi nà lọ ọlọ́run ni wọ́n pín yìí ní ìjọ àdéhùn ta ó lè ka fifty years ẹ̀yìn kan lè ka am ah, njẹ́ gbọ́dọ̀ lẹ̀ ìdáná olùfàtí òfin ọpọlọ ní ọgbà méjì mọ̀ pé ní ti bà ló nǹkan wọn ó kàkà ní ti bà nípa òrìlè òrìlè òrìlè yìí lórí àkókò ah, ni o ọlọ́run kẹsì fatu rẹ̀ ọlọ́run kẹsì fatu ọpọlọ rẹ̀ so yóò yí ní fóun láti mọ kátẹ́rà kíákíá ọlọ́run ti fatu fún tó pọ̀ gan kíá ẹ ẹ olórí ìwé ilé ìgbà níbi ṣe àtúnṣe níbi ṣe àti sọfún ní wàhálà ìgbésẹ̀ yìí lọ́kàn mọ́ sọ́yàn orí tọ́lọ̀ ṣe fún ọ̀sán alárùkù sọ̀rọ̀ kékeré o pọ́sibù ká má ṣe àbàlẹ̀ wọn not wúri kó sọmaráìsì kan kó lu nǹkan báyìí kó dẹ̀ ẹ́ gbogbo tó ń dààmú yìí wọ́n múri lásán rè ẹ tó lọ́wọ́ bá sànú yẹn ní màmá rẹ̀ jẹ́ ìzọ́bọ̀sọ̀ orí tó tóbi gan lórí rẹ̀ orí tó tóbi gan ni orí pé kò ní sọ̀rọ̀ púpọ̀ èyí lè wá sí tó pọ̀ àmọ́ ìwọ mú kírísítà ìṣù kan kò ní fáyà kan tó pọ̀ ẹ lọ gbọ́ kótó àjùmọ̀ àwọn ẹ wí tó bá ti gbó mẹ́ńdà rẹ̀ báyìí wọ́n lè mẹ́fà gba ayé àmì ìdílé àbí àmọ́ tí ó jọ jáde ńlẹ̀ ó kà yà láyà kíra ó mọ̀ dààmú níbi à nínú bí náà. tó nǹkan ńlá ni ẹ̀rọ àtàdé ò nígbà nǹkan tó kéré o nígbà nǹkan tó kéré o ẹni tó jẹ́ àfìdí ẹnìkan ẹni tó ń ká tó tó náà ẹ̀fẹ́ ìlé ayé àfìdí lòun fún ẹnìkan àwọn kan tó ti péjọ fóun náà gbà wọ́n fẹ́ lórí bí wọ́n lágbà lọ́wọ́ tẹ náà. nítorí kékeré mo rántí dáadáa àwọn èèyàn kan máa ń sọ̀rọ̀ ṣéèkù àbúnáṣe nígbà tá a wà ń sùn ni wọ́n máa ń wò pé ẹ̀ lè jù báyìí lọ wọ́n máa ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wọn ò pé ẹ̀ lè jù báyìí lọ wọ́n máa ń wò pé torí pọ́njá fàtiwa pé káwọn sọ̀rọ̀ yẹn ń gbà míì ká fi fi tóbi lójú wa àmọ́ bẹ́ẹ̀ ni tó gbígbí lójú tiwa. ìyẹn gbé ọ̀rọ̀ gba báyìí kó ju bó ṣe ní ẹ̀ lọ èyí bẹ́ẹ̀ ni lójú. àfi tẹ́ bá tún bá pọ̀ nígbà jẹun sáà ẹ mọ̀ tó ẹ ọlọ́run ló fi àwọn àfáà tó kọ́ wa nílé kó jẹ́ pé irú tí ẹ̀ náà kọ́kọ́ kà fún wa. ká tó mọ̀ ẹ́ kúrò á ní rárá ọ̀rọ̀ pé ẹ mójútó kan yín ẹ mọ̀ sí ti gbogbo pépà lásán lẹ́ẹ̀kan mọ̀ta ìjọsìn yìí ò ní wúwo because kárí mi ti pọ̀ jù èmi náà bọ́ bẹ́ẹ̀ o kárí mi ni ìfẹ́ kéèyàn tẹ́lú ju àwọn èèyàn pé ah ó sàtọ̀ kankan kò fi escape <laughs> escape láyé ó ní escape ayé yẹn gan kò lè pọ́dún márùn táàkì yóò fi tú hey ìkọ́ra ọ̀rọ̀ àtàlí lágbára gan-an tó bá ilé aláwọ̀ ẹ̀ ń ta tó bá ilé aláwẹ̀ ìta èmi tó yẹ kó gbé jáde kó bá sọ̀rọ̀ ṣé hánà sì jìrì nínú ìwé ìmọ̀ ìsìn báyìí fún ṣé tó bá dénú kòtò tó ní gbogbo nìyí sọ́nà tó fẹ́ gbà nílé yìí ṣé dandan ní ìwà kan wà fún un yàrá sì jìrì yàrá sì jìrì àwa gbà á tàbí láàyè ẹlòmíràn ti máa sọ̀rọ̀ báyìí kódà átàdé pọ̀ lọ́nà ló tó yìí ló ti mọ̀ ọ́n. átàdé ti gbàgbé kókẹ́ ní mo rò kó rí báyìí òun ló sọ sí. wàláyé ẹ̀ mọ́ tọ́pọ̀lọpọ̀ ń fẹ́ borí yẹn ju àkọlù rẹ̀ bì. ẹ̀ ń tẹ̀wé pé orí yẹn wà lọ́wọ́ rẹ̀ yẹn kò ń fẹ́ fi sakọ ni. ó lè fi ìdòwò kà fún orí tó ní ìyàwó àwọn ọmọ ẹ̀ lò òun lè má fẹ́ mọ báwọn ẹ̀ sọ̀rọ̀. alhamdulillah àwọn táwọn èèyàn máa ń ti àgbàdì bí àwọn afá wa mi. ẹ̀wọ̀n táwọn èèyàn bá ń bára wọn jẹ́ ẹ̀wọ̀n gbọ́n tó bára wọn jẹ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ sọ́jà mi jà kútu pàṣẹ yẹn lọ sí ọ̀tàlù ẹ̀wọ̀n gbọ́n tó wọn sọ́jà ẹ̀ńgbà tó kàdà bí bàjẹ́ tó bá mi kùn sí kí ló kàn mí bí ilé ọlọ́run sànù ọlọ́run sànù àtọ́kọ́ rẹ̀ ẹ̀ẹ́n ìjọba ìgbìmọ̀ ìtàn wọn ti tẹ́ra wọn láti sáwọ́dí o ẹ̀wọ̀n yìí ti bẹ̀rù ọlọ́run yóò sì la orí àwọn èèyàn pàtàkì wá gbọ́ ọ̀rọ̀ náà yóò sì la mọ́ra wọn wọ́n fẹ́ fẹ́ẹ́ tó sọ. àwọn èèyàn tó kàn fẹ́ wá gbọ́ ọ̀rọ̀ náà innocent souls innocent souls tẹ̀ kí ẹ̀kan sọ̀rọ̀ ọlọ́run tó ọmọ bá ti wọn lọ. ìgbà pé ẹ̀yin tí wàá ní kẹ́ wà kílẹ̀ bẹ́ẹ̀ fi kò láàbù láyé yẹn èèyàn tí fagídí gbé ìfẹ́ tòótọ́ èèyàn tẹ́lẹ̀ kankan lọ́kàn ọlọ́run náà ó sì rí àwọn èèyàn kan wà sẹ́yìn wọ́n fẹ́ràn ẹ̀dùn fún wọn sunkún fún wọ́n máa rí ọ̀gbọ́n lè jìjẹ́ fún àfẹ́ràn ọlọ́run ní nàìjíríà òsì wọ́n ti gbìyànjú wọ́n fi kíkẹ́ ẹ̀ sáré kọ́kọ́ àwọn èèyàn tó kí ló fẹ́ gbà bẹ̀ gan tó mójútó ní tó wà láàrin ẹ̀ tó lè dìsáìdì àlámọ́rí rẹ̀ yẹn ni. يحسدون الناس على ما آتاهم الله من فضله نعم أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما أخاني الحسد عقيد الكفر وحليف الباطل وضد الحق وحرب البيان وقد ذم الله أهل الكتاب به فقال ود كثير أهل الكتاب لو يردونكم نعم ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير الله أكبر wọ́n ní àtàdé ọlọ́run bá sọ pé àwọn yẹ̀wù ní tẹ̀sán ògbà ìsìlámù wadda kathirun min ahli alkitab law yardunakum min ba'di imanikum kuffaran hasada ó máa ń wọ àwọn náà fi kẹ́yìn náà ti di bí àwọn ah, ah. hasadan àwọn olùkọ́ máa ń fún yín hasadan min indi anfusihim mo fẹ́ ṣe àtàbí nínú ẹ̀ ọlọ́run á sọ bí èèyàn ti máa sọ yẹlẹ bí àtàbí o fẹ́ protect ara ẹ bẹ́ẹ̀ just two kẹ́lìmọ̀ fàákú wọ̀tìfàdé hátà yá sí àmọ́gà ọlọ́run padà ṣàfihàn pé ẹ̀ka ń ṣe àtàbí lágbàjá ni ọlọ́run padà ṣàfihàn rẹ̀ ìwọ má bínú ọmọ bínú báyìí torí pọ́lọ́ fún ọ lóore kan náà ni wọ́n ń ṣe àgbà wọ́n yìí bímọ ẹni tí kò ní ò lè rí ẹ̀rí kan tí wòye máa kọjá káwọn ọmọ tíátà bí àbí àyàfi tí sọ̀tà tá a kà fún yín ṣé ẹ rántí tí ọkùnrin kan wà tí nàbí àbúrásì mú sọ tí ọkùnrin kan wà tí wọ́n ṣe àtàdé gan wọ́n ti mọ̀ ọmọ má sùn o bá sọ̀rọ̀ lẹ́nu yẹn gbé ó wá kọjá ń di ẹnìkan tí wọ́n kàn wọ́n kàn ní ẹ má gbélé ìlú àyè wọ́n ti pa ọ́ àwọn èèyàn wá ń pé wò ó náà wá kọjá mi à wọ́n ti wá mọ̀ sí asàdì ó náà ti jìyàn rẹ̀ ṣé èyí mi ń jẹ́ asàdì láyé wọ́n yà àwọn tó ń jẹ́ asàdì rí náà ó ní èyí wà lọ́la rẹ̀ ó yà asàdì rẹ̀ sì gbé mi wọ́n yà kí ló ní ó ní mi ń kẹ́ tì náà ti àdéhìí báwọn yẹn ti pọ̀ lé yẹn e. ó sì wù mí kó lè mú táwọn yẹn ti wà pọ̀ wáyé. الإمام الذهبي mentioned سير وأعلام النبلاء والحسد عقيد الكفر حليف الباطل ضد الحق حرب البيان وقد ذم الله على الكتاب وقال ود كثير ومنه nínú akadi tawaladal adawa tatawaladal tatawaladal adawa ibẹ̀ ni ọ̀tá gidi tí wọ́n jáde. wàá wà sábà kó lè pọ̀ sí àti onímọ̀ fakun yìí ní balabíyá súnmọ́ láyéláyé. wà mọ́ ń tíjú kó lè wá ṣàtìn onímọ̀ fakun yìí wọ́n dá kùsì ẹ̀ wọ́n dá wà. wà mọ́ fárúkù kó lè jàmọ́ àtìn onímọ̀ tújọ káàkiri ìjọ yóò tún ẹ̀bá ti yàn sáré láàrin ara yín. wà kọ́ sí òkú lè rọ́ ẹ̀mí a máa di okùn ẹbí lẹ́yìn náà akọ̀ìbà láàrin àwọn tuntun ara wọn. wà mú ìdíkù pàkọ́rù ìdíyìn náà pọ̀rọ̀ náà àwọn èèyàn tó wọ́n tóra wọn ọlá wọn súnmọ́ra wọn ọjọ́ orí wọn súnmọ́ra wọn òní ó fa ìpín yẹlẹyẹlẹ láàrin àwọn wàlúmọ́lùkùkù ṣọ́ọ̀bì bẹ́yìnà kúlápọ̀ onímọ̀ fi aburú tó gbọ́ àwọn àwọn tó ń bára wọn ṣe yomọ́kìnnù fi sọ́bìrì kàmọ́ọ̀nì náírì fìlhájàrì bí ó ti máa ń ṣe ọkàn ni pé yóò máa ju ọkàn bí ìgbà tí iná bá ń jó igi. wàlọ́ọ̀nà mi yẹ́ alẹ́ rẹ̀ á ti bá dáa. تراكم الهموم على قلبه واستمكانه الحزن في جوفه وكثرة مدده ووسواس ضميره وتنبس عمره وقدر نفسه وتكد والنكس بعيشه إلا استفزاره نعمة الله عليه وسقطه على سيده بما أفاد غيره وتمنيه عليه أن يرجع من هبته إياه وأن لا يرزق أحدا سواه lakana inda zawil ukuli marhuma ó <laughs> ní ẹ tí wọ́n bá ń ṣe àṣàdì rẹ̀ ó yẹ kó sàmì ẹtí ṣe àṣàdì rẹ̀ o torí wípé láwùlà mi yẹn kúrò alàlhàsì ìtò wàhálà tó gbẹgbẹ ń ṣe wúra rẹ̀ lágbára ìgbìmọ̀ àjáhìf wọ́n bí pé ta ni tó wà alert jù ẹni yẹn wà alert information kan kì í ní ìtẹ̀ ó ní à ẹni tí wọ́n ń travel ni à ẹni travel sẹ́yìn pé yóò ṣe débi tó lọ lọ́wọ́ lọ́kàn rẹ̀ adúbẹ̀rẹ̀ adúbẹ̀rẹ̀ wọ́n ní sáfù sọ̀rọ̀ kọ́ dín yẹn wọ́n ní àwọn ọ̀rẹ́ lómi tó tún wà tó ní alertness tó jù báyẹn lọ tí mo sọ nǹkan tí mo máa sọ ní gbogbo gbà kò sí ọ tó dàbí háàsì yìí tí ẹ máa sójú rẹ sórí kankan tẹ́lẹ̀ sí gbogbo gbà ní ìmọ̀ kan parẹ́ kí ni ìṣẹ̀lẹ̀ sí báyìí kan jẹun kan ṣé wọn ṣé wọn gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí yóò fẹ́ mọ̀ mọ̀ ibi tí ẹni ẹgbẹ́ adúgbò lọ adìmọ̀ ọ̀dọ̀ ọlọ́run wò ó gbogbo oore tó bá ṣẹlẹ̀ sí láyé ní ó dé bàmíjẹ fún un. wọ́n ní eléyìí gùmọ́ọ̀m ẹni tí bá máa ń ṣe àṣàdì ìbànújẹ́ ìkúnlẹ̀ ayé rẹ̀. ìsìnkánì náà yóò ní mọ ní ìpayín keke òní ìbànújẹ́ ni gùnmùmù wà ní ìpayín keke wà tí jẹ́ òfin òní kú lọ́kàn rẹ̀ wàkẹ́sọ̀rọ̀ tì mọ́tọ́dì wà wòtí wá kú wà níwọ̀n bọ́kàn rẹ̀ sọ̀rọ̀ pé ṣe wọn wá jẹ ẹ tó nìkan ló wà nílé ayé ni ó sì wá rí gbà níwọ̀n bọ́kàn rẹ̀ sọ̀rọ̀ wàtánà gbósò umúri yìí ayé ló ní bára mu bẹ́ẹ̀ náà ni kádàrí náfsì yìí wà á ṣe yìí kò ní nǹkan ní èrò ní wúyàn ní ti hàn lára ẹgbẹ́ pé ẹ ha sì bí. ṣé wàá pé kò sí ìyá ní ìtẹ́ni ẹni jẹ rẹ̀ ilá kò gbọ́rù ní mátàlọ́ọ̀hì àlè òun ni tọ́lọ́ bá ṣe fún kò lè rí orí tiẹ̀ pé ọlọ́run bá ṣe orí fún mi kò ní rí kò sí ẹni tí ṣe àṣàbí láyé tí ò wá rí tọ́lọ́run ṣe orí fún gbogbo tó ń tọ́lọ́run ṣe fún òṣòrí náà tí ò bá ti dàbí ẹ wọ́n ní gbogbo ilé ìwà sí mbẹ̀ pé ọlọ́wọ́ bínú sẹ́ni yẹn gan ó tó onílàákàyè láti sá fún àṣàyè ọlọ́mọṣẹ́wá ní hafi ọlọ́mọṣẹ́wá ní hafi ọlọ́mọṣẹ́wá ní hafi. wọ́n ní wàlẹ̀ hafidu makuzul ó pọ̀ gan ó pọ̀ gan wọ́n ní ẹ̀rí pé ẹ̀ṣẹ̀ alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ láyé ó ní ẹ̀ṣẹ̀ hasadi ni ṣètọ́nù sọ fọlọ́n wa pé kọ̀lákọ́tà ní ní náírí wà kọ̀lákọ́tà òwe tí bàbá la hasadi omi tó ti dé ní dàgbé tó dà lọ sáré jù mọ̀ bẹ́ẹ̀. hasadi ẹlẹ́kẹ̀ẹ́jì wọ́n gbòòrò nọ́bà ìgbẹ́yìn Adam ìkọ́lọ̀ bá kúrbàánà. واتل عليهم نبا بني آدم إذ قربا قربانا يلتفت الظلم من أحدهما ولم يتقبل من الآخر أجل سكناني ومبارك ساجيك أجل قسمي ومبارك قسم ساجيك الله فإنسان أولي ẹjọ ní ṣọ́ọ̀bù náà ni òun bá rírò sáájú tẹ ẹjọ sòwò ni òun bá tẹ bá já sórí ju tẹ ọlọ́ọ̀fẹ́ dán o ni. pàtùkù bíi lànà àádìmọ́ wà lámì ìtakọ́ bá mi rìn àpá ọlọ́run bá tẹnìkan kú bá tẹnìkejì níṣẹ́ kó dúpẹ́ fọlọ́n pé ọlọ́run ṣàánú mi kó mo wá forí jì ó ní là á tù lànà. ni wọ́n sọ pé àwọn òní pẹ̀ mí na èmi kọ́ mo ní sẹ́nu gbà tiẹ̀ àjọ gbé sẹ́yìn kalẹ̀ náà ni wọ́n ti gbà tèmi. ìnáma yàtà kọ́ balù lọ́wọ́ mi náà ló tẹ́kí ewu ọ̀rọ̀ tó tó da là ń bà sọ́ta ìlàyà yàda kalẹ̀ takùtùlá ní mà á nà lè bá tuntun ìlàyà ilé kalẹ̀ àkùtùlá ìní akọ̀ fún wa. tó bá ló pa mí ìrìn nípa ìdí ìwòrí ìdù àǹtàbó à بإثمي وإثمك لتكون من أصحاب النار mo fẹ́ kó dẹ́kun wọ̀ nìkan ló lọ ṣe ìlú ìlú ṣe dandan àbúkú bá lọ́pàá ní. ẹ̀ṣẹ̀ alákọ̀ọ́kọ́ azàbí ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó jẹlẹ̀ lórí akọ́kọ̀ọ́kọ́ ní sọ́mọ̀ azàbí alákọ̀ọ́kọ́ lórí ayé azàbí náà. yẹ̀ka ó kọ́mọ̀ láàrin àwa tá a bá ń bá wọn tí ọlá wọn bá jù tiwa lọ́rùn àwa ló yẹ ká ṣe tó sùúrù jù because ọ̀pọ̀lọpọ̀ àwọn tó láwọn ju tiwa lọ àwọn èyí tiwa rò òsì fún ẹja sàdúrà rẹ tó bá wù ọ dáadáa pé ọ̀dà pé ẹ̀rọ ẹja sàdúrà ilé wa yìí fẹ́ lọ. so àwa táwa ní avenue fún nǹkan bẹ́ẹ̀ ni ká ṣọ́ra jù ó yára ìyàwó ni ọmọ ni àwọn ọmọ náà rìn létí rẹ o ọ̀rẹ́ yín mà tó tẹ̀ra mọ́tò èwo lẹ́yìn ṣe. ọ̀rọ̀ yín mà ti ti kọ́lé èwe lẹ́yìn ń ṣe ọ̀rọ̀ yín mà ti wọ skul ọ̀nà sọ wa ń bẹ̀ o àwọn ìyá ọmọ náà ìyá ọmọ látàrí pé òun níbi ọmọ òun ọmọ òun ọmọ kéjì sọmọ lè ọmọ òní lè ní póòsì sí ọmọ ẹni ẹlẹ́ni ni ó máa wò nígbà bá ní kọ́ ọmọ sí olóyún náà lọ sí ó lè mọ́ bá tẹ̀mí sí ẹ mú o lè mọ́ bá tẹ̀mí ayé sí ẹ mú o lọ́mọdọ̀rọ̀ àlùwàláyà o hasadi lágbára o òun àyìn tàmánì nẹ́ẹ̀mà àbí búgúdù nẹ́ẹ̀mà ti láyé alàgbé kéèyàn má fẹ́ràn kó orí ṣẹlẹ̀ sẹ́ni wọ́n ń pè ní hasadi ọlọ́run ṣàánú wa ọlọ́run kẹ́ wa ọlọ́run kò sọ wa kó nù ẹ̀ ìyẹn pẹ̀lú àwọn béèrè wa ti pọ̀ ọ̀bọ̀ tá a lè parí tẹ̀síìrì ọmọ lẹ́nu inṣàlá sóra kan ló kù wà ní sábì hasirin ìdá hasadi sóra tó kù yìí inṣàlá ọlọ́la àá ní láti jókòó lọ́la yéé nìlà ẹlòmíì ò bá ti gba ìtawé tán. I mean, please, how do one cope with the competing in class like Quran memorization? Like when you want to be the best and don't want anyone ahead of you. If it's the problem one, anyone ahead of you, just for the hard feelings. If the problem, if you want to be the best, no problem, but you don't want anyone ahead of you, even if you are a failure yes you can be a leader in prayer that's the problem because you were calculative you don't want anyone ahead of you yẹn kò jọ ìkíláàs kò jọ nǹkankan kí ló fẹ́ fún kò class, to join jọ to join jọ to join jọ jọmọlúwàbí kò bọ́kọ́ lọ́mú ìyẹn wà very senseless tó rò pé you don't want anybody to be above you for what for reason ẹ kí ló ní túmọ̀ sí. now tí wọ́n ní pass mark jẹ́ seventy tó ní ẹ̀jẹ̀ forty ìwọ gba thirty five o ti fẹ́ ìyọ̀rẹ́ bí o tí o gba àwọn èèyàn yòókù náà ṣàgbà thirty tí o lè jẹ́ best million. so kò make sense ibi tí problem wà ni pé i don't want anybody to problem wà ń bẹ tètè lọ́mọ correct ẹ̀ ló wà ní ṣe kẹ́kẹ́ ní ìbọ̀dì bí mi kí ló fẹ́ fi kò make sense rárá kò dùn yàn kéèyàn máa ń ronú jinlẹ̀ kí kí ni fẹ́ sílé ìṣe gangan rí yá mi pàlàpàlà yẹn èyí àpótẹ́kà dá ọkọ rẹ pé lágbájá ìdìbẹ̀ nítorí fẹ́ ni wàkọ̀dì kí yóò ṣẹlẹ̀ sí ẹ wàkọ̀dì kí wọ́n ti sọ àìmọye àwọn èèyàn ni wọ́n ṣe dáadáa wọn ò fẹ́ obìnrin kan obìnrin obìnrin kan ó lọ sí yunifásitì ẹ ń sọ̀rọ̀ rẹ̀ yóò ti pọ̀ jù ẹ bá gbọ́ gẹ̀ẹ́rù kó ti àwèlè ni ọlọ́run sì tẹ so èèyàn máa ń jẹ orúkọ bẹ́ẹ̀ yẹn kó ń bẹ́ẹ̀ I don't want anybody to do everything kí ló fẹ́ ti I don't want anybody to feel well àwọn èèyàn máa ń bá débi wípé à òun fẹ́ ṣiṣẹ́ ládá tó ju ti lágbájá lọ sóò wọ́n tó wáyé kọ̀ wọ́n rọrùn èèyàn kò ládá ilé ìwé ọlọ́run kò ṣàánú wa but ibi tí omi tó rọrùn you can aspire to be the best but do not aspire that anybody uh, eh, Shotiba, inshallah. I have a friend that is quite better than me in an aspect. So I feel by ibi tí problem ti wà ní tó bá ti bẹ̀rẹ̀ sí access ẹnìkan àwọn èèyàn máa ń ṣe dáadáa is very bad. Tó bá ti bẹ̀rẹ̀ sí access ẹnìkan wípé ẹni yìí o ó ní nǹkan báyìí ó ní nǹkan báyìí ó ní kí wọ́n ti bẹ̀rẹ̀ that assessment it will lead you to unnecessary attack. Ó ní nǹkan báyìí ó ní nǹkan báyìí ah, ẹ̀mí náà dájú lọ́bí báyìí that assessment is a bad assessment ọlọ́run bá ń kí àwọn òbí mi àwọn nǹkan wọ̀nyí wọn ò fi kọ́ àwà ọlọ́run mọ́ ṣe wọn ò fi kọ́ àwà ilé ìdájọ́ rẹ kò dájú nílọ́wọ́ ilé ìdájọ́ ẹni ẹgbẹ́ òtún nílẹ̀ áì rẹ̀ ẹ èmi mo kọ́kọ́ bímọ èmi náà jùlọ bẹ́ẹ̀ kí lè fẹ́ fi ṣe òjòyàn tó yàn lọ́pọ̀lọ́ pé yàn kí ló ìdọ́dọ̀ mi anything any don't do political kò mean anything people start bringing their children to say ah ọmọ mi ti di báyìí ọmọ mi ti di báyìí kí ló fẹ́ sọ fún mi fún wáì kí lè tó kọ́mọ́ polówó máa wọ̀nyẹn fún wáì kí lè fẹ́ẹ́ fi ṣe ẹsẹ́ nígbà tó bá fẹ́ encourage àwọn ọmọ ẹ láwọn ọ̀rẹ́ ẹjọba yín gbà ah, ẹ bá mi bá ọmọ yín sọ̀rọ̀ kò ká kéwèé dáadáa àyè ah, bá mi bá ọmọ yín sọ̀rọ̀ ọmọ yín ká kéwèé dáadáa mi fẹ́ kó rí bíi bẹ́ẹ̀ ẹ̀hẹ́ so ẹ kẹ create unnecessary competition láàrin àwọn ọmọ ẹ sì kó bá wọn ẹ sì bà relationship jẹ́ so when you start saying ó bẹ́tà ní aspect báyìí ó ti ń compare ó ti ń compare comparison ló máa ń lead sí hazard ó dájú lọ ní aspect báyìí ó dájú lọ ní aspect báyìí ó náà ṣe báyìí ní aspect báyìí lóòótọ́ òun ló kọ́kọ́ kọ́lé ṣùgbọ́n èmi mú kọ́kọ́ ra mọ́tò òun ló kọ́kọ́ ẹ̀wọ̀ nonsense. so I feel bad whenever she is being praised over me so I tí ń praise her over that's another problem bóyá ẹ̀ ló ní ọlọ́ǹda sẹ́sìn tí ẹ̀ bóyá wọn kàn pèsè lágbóyà máa ń ṣe dáadáa ní happy that doesn't declare ni ọlọ́run tó gbé yíra pé kò ní ìsọ́sẹ̀sì lọ́dọ̀ òun inna akramakum inda Allahi atqakum gbogbo tó orí tó ní jẹ kò sí ìdìtà ní anything lọ́dọ̀ ọlọ́run ọkàn yẹn ọkọ̀ tó kọ́kọ́ balẹ̀ náà ó ti máa ṣe dáadáa tí mo jẹ kódà tí bá wà happy fún bóyá èyí ti lè dùn lọ ní láti lọ́dọ̀ ọlọ́run ó ọlọ́run kò ṣọ́ wa. So I fear that I'm doing the hazard you don't fear you are artist. so ẹni ẹni bóyá ló ń ṣe lè bọ́ nínú kínní yẹn ọjọ́ ti lọ báyìí ẹni tó bá ní hazard bóyá ló ti lè bọ́ so a ti sọ ti màá sùn pẹ̀lú àyà kùránì bóòlù ẹni tó bá ń ṣe àṣàdé ẹni tó bá ń ṣe àṣàdé èèyàn bóòlù ẹ ti lè bọ́ ń bẹ̀ aṣọ púpọ̀ yìí dé o inṣàlá ọ̀tàlá yóò wà níbi tá a ti bẹ̀rẹ̀ lọ́la ọlọ́run jọ abẹ́ àsìkò ti lọ ó sì wù mí kí n mẹ́ńṣán kí n sọ dáadáa because it's a common disease kò sẹ́ni tí ò lè ṣe ọlọ́run wa ń bẹ̀. What can one do when one suspect that a relative is afflicted with sihr? Also, can we recite Falak and Nas without starting? with kul tani ka kulu àwọn olùdókòwò falakala ẹ̀ka pẹ̀lú kul bọ́lọ̀ ní sọ́kàlẹ̀ ni tẹ́jẹ́sẹ̀ èmi o mo fi pe innovation ni kéèyàn ka kulu àwọn olùdókòwò sọ pé àrùn ìbẹ̀rọ̀ bí mo èmi mo fi pe it's a form of bidà kéèyàn ka that sure bọ́lọ̀ ní sọ́kàlẹ̀ ni àìmọye láwùú nínú kòrán jẹ pé kà lọ́rọ̀ ọba lùwà ìjẹ kà náà nù ẹ́ làyín àṣọ kúta tí wọ́n sọ pé làyín àṣọ kà nàbí sóbòsì kà nù. توفيلة باين توقيفية يعني، والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته